ìdánilẹ́kọ̀ọ́ ẹni kọ́lá àkókò náà tó bèèrè bí ìrìn ìtàn báwọn ará ìlú alẹ́ ìjọra. Àkókò bí ó ń pẹ́ tí wọ́n bá ṣe ìṣègbè mìíràn. Ìyá wọn sì ti ti bí nǹkan tí ó pé ká má máa ṣe àṣìṣe káwá bá mọ̀ pé ọkùnrin ṣe àṣìṣe. Bẹ́ẹ̀ ni ó fẹ́ ṣe a máa rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ orí àjókòó tí ẹ bá ti lọ sí ìdílé àìmọ́ lọ sí ẹ̀rẹ́kẹ́ lòun pé wọ́n tó lè tẹ́kù lọ́dún tààrà wọ́n wá ní lọ́kùnrin àti Alhamdulillah, ìbéèrè alákọ̀ọ́kọ́, àwọn bàbá wa, àwọn màmá wa, wọ́n ti kú lórí pé àfúramà látara àdánilẹ́kọ̀ọ́ wa yìí kó ṣeé ṣe kí wọ́n ti ṣe nǹkan kan nínú nǹkan tí máa ba ìsìláàmù jẹ́ orí rẹ̀ wọ́n ti kú lé lórí báwo làwọn tí wọ́n ti ṣe rí tó bá ní lọ́la tó ń dàgbé yá. Ṣé a lè máa sọ̀rọ̀ àforíjì fún wa? Ṣé a lè máa ṣàdúrà fún wa? pé olúwa máa ń sáré nàbí. والذين آمنوا أن يستغفروا للمشركين من بعد ما تبين لهم ولو كانوا أولي قربى من بعد ما تبين لهم أنهم أصحاب الجحيم قصة النبي صلى الله عليه وسلم لأن قصته لبابوده إخوة ما صرى أقوليه fún àwọn ẹni tó jẹ́ ọ̀sẹ̀ bọ̀ wọn ìbá jẹ́ mọ̀lẹ́bí wọn lẹ́yìn ìgbà tó ti hàn sí ẹ̀kọ́ máa ná ni wọ́n ìgbà wọn ni máa hàn sí ẹ̀kọ́ máa ná lẹ́yìn wọn náà ní kéèyàn kú lórí bí òkú ti dáa ó kú ní kékeré ó ti dáa púpọ̀ máa ná ni ẹ gbọ́dọ̀ tọrọ àforíjì àwọn bàbá wa màmá wa tó ṣe pé wọ́n ti mú àwọn àṣìṣe wọn yìí wọ́n ti kú kò sí tàbí ṣùgbọ́n ohun tó ṣẹlẹ̀ kì í ṣe yí padà aṣọ pé wọ́n kú lórí àṣìṣe pé wọ́n ti bà ìsìláàmù wọn jẹ́ àmọ́ tí wọ́n ní wípé a ò ní jẹ́ ẹni tó ṣe wípé a mà pé wọ́n lọ́ọ́ máa ná á tẹ̀lé wọn dédé síbi torí pé tí nǹkan kan máa ṣe nǹkan kọ́lẹ́ làhá máa kẹ́sẹ́bẹ́ wọlé kún máa kẹ́sẹ́bẹ́ wọlé tó sọ́dọ̀ náà á máa kẹ́hìn ìyàmẹ́lò àwọn eléyìí ti lọ tí wọ́n ní tí wọ́n ṣe níṣẹ́ èyí ni sẹ́yìn náà ti ní sẹ́ àwọn èkì tí wọ́n bí yín kálukú náà jẹjọ tẹ̀ ṣùgbọ́n ọ̀gbọ́dọ̀ ṣàdúrà wọn. Tẹ̀lé kí bàbá rẹ tó kú lórí pọ́ọ̀lì nǹkan mẹ́lẹ̀ bàbá rẹ tó kú lórí pọ́ọ̀tọ̀ nǹkan rọ̀ bàbá rẹ tó kú lórí pé pọ̀kọ̀ ọmọ ń ti ń ṣe dáadáa ọmọ ń ti ṣe dáadáa ẹ lè sọ pé àlàyé irú màyí kò ì nítorí pé àwọn àǹfààní táwọn jẹ́ àǹfààní táwọn náà jó kàtàkàtà tí ń ṣe àwọn èèyàn lọ́nà ń gbà àwọn náà ní sálà ìmọ̀ takọ ní tí wọ́n sọ ní tó lè ba ìsìláàmù jẹ táwọn náà mọ̀ pé mẹ́ta wọn ló ń darí àwọn bàbá rẹ màmá rẹ náà ti gbọ́ àwọn pété àbá yìí lọ́ba wa láàmú àwọn náà gbọ́ pé nǹkan táwọn ń ṣe ọ̀dà nítorí pé lè má mú kan ó gbé nǹkan kan wọn mọ́ṣáláṣí ó rì malẹ̀ làtọ́ wọn rì malẹ̀ wọn á béèrè pé kí lẹ́yìn rì malẹ̀ nu mọ́ṣáláṣí ó ní àwọn ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ báwò nílé ìtajà ní mọ́ṣáláṣí ó ní lè má mú lọ́jọ́ mọ́ṣáláṣí lè má mú mọ́ṣáláṣí ńlá rẹ̀ òun ló fún àwọn ní àṣírí tí ànábì wà ní. ẹjọ́ tó lóde tó ẹjọ́ dá nǹkan kan mà ní. àwọn kan wá tako ìmáàmù tí ń tẹ̀ sí ọ̀gá sọmọ pé ọlá táwọn kan tako ní ọ̀nà mélòó ìjàmọ́ òpin sí ìjàmọ́ òpin sí méjì àwọn kọ́pìn tó ti dáa pàápàá jùlọ bàbá ìmáàmù lù lónìí kí wọ́n ti bẹ́ẹ̀ àwọn kọ́pìn kan bá jẹ́ ìmáàmù lù sáàmì àhà bí gbogbo ògbà ti wà nù. àwọn èèyàn máa ń rẹ́ni sàlàyé òdodo ṣùgbọ́n ẹni tí èsì ẹni máa pọ̀ lónìí náà sẹ́ni tó kó òdodo lọ́pọ̀ jù lọ́nà ẹni tó fẹ́ bàjẹ́ lọ́pọ̀ jù ṣùgbọ́n máa ń sàánú ẹ̀sìn rẹ̀ ni làwọn eléyìí fi ń gbódodo náà fi ń tẹ̀lé làwọn sọ náà fi gbódodo náà fi tẹ̀lé làwọn sọ náà fi gbódodo náà fi tẹ̀lé ó lè jẹ́ pé èèyàn tó wà ní òdodo lónìí ọkọ̀ ti tàná lọ adúpẹ́ fún Allah ṣùgbọ́n gbogbo ìgbà lọ́lẹ́ni tí máa ń sòdodo ṣùgbọ́n àwọn èèyàn fẹ́ tẹ̀lé ni torí ẹ̀ irú àwọn bàbá tán kú lórí pọ́ bàbá mi kú nìsín ibà kò tí òògùn lẹ́gbẹ̀ẹ́gún lọ́dọ̀ abẹ́ẹ̀ màbẹ́ẹ̀ bàbá mi kú adógún àpótí aṣọ lọ́dọ̀ rẹ̀ àwọn bàbá mi àpótí òògùn lọ́mọdógún lọ́dọ̀ rẹ̀ tẹfẹ sọ pé kọmọ ti ń ṣe ọmọ ti ń ṣe náà wọn tún kọ àdírẹ́sì tó gùn kọ̀ọ̀kan lára wọn lé lè yọ ń tèmi yọ pé kọ bá fi nàyà yọ yí àgbẹ̀kù ni ok tí wọn máa ń tán ṣe wọn máa ń tán ṣe tèmi gbà yẹn náà wọn rẹ ń tọmọ sọ fún ọ pé wọn ṣe ẹja wọn díẹ̀ ọta kò nípa ẹlẹ́nu ìjọba wọn ní àwọn ní màmá pẹ̀lú irú àwọn nǹkan tó lè ba ìsìláàmù jẹ púpọ̀ ni wọ́n máa ń ṣe wọn àti kíkì kí làwọn lè ṣe tẹ́ bá bí ọ̀dọ̀ màmá yín tẹ́ bá wà pẹ̀lú màmá yín ẹ máa bá wọn sọ̀rọ̀ pẹ̀lú ahọ́n tó lẹ̀ ẹ sì máa bẹ àwọn àkójọ fún ọgbọ́ fún ọgbà tí yìnyín kẹ́ wú ẹ lè fagbára mú wọn ẹ má gbàgbé pápọ̀ lẹ̀ sí síwájú fún kálukú ẹni wọ àlùjánnà ẹni wọ náà ṣùgbọ́n àwa fẹ́ gbìyànjú kó ló wá bá tí wọ́n lọ́mọ àlùjánnà àwa máa sọ̀rọ̀ tọ́lẹ̀ màmá yín ò lè burú nínú àìdá wọn kótó tó ti fèrè àwọn ẹ̀yin náà sì lè dá nínú dáadáa tẹ wà kẹjá tó ànábì Musa àtànábì Harun ìgbà tó lọ hàn ànábì Musa àti Harun tí fèrè àwọn náà tọ́jọ́ dáná àgbà kí ló lọ ọkọ̀ làlẹ́hu ọ̀wùlẹ̀ lẹ́yìnínà làlẹ́hu yẹtẹ̀lẹ̀kẹ́hu ọ̀wùyàkṣà olùwà ní ọ̀rọ̀ tó lẹ̀ ní kẹ́ bá sọ báyà yọ ọ̀nà sí báyà yọ bẹ̀rù àlọ́ torí ẹ̀ àwọn ọ̀gbọ́dọ̀ jẹ́ni tó le da ninu daadaa te wa keja to anabi musa atanabi haru igba to lo han anabi musa ati haru ti fere awon naa tojo dana agba tẹ́tẹ́ lu wọn náà ẹ wò náà ẹ má sọ bẹ́ẹ̀ máa nǹkan tẹ̀ ń ṣe yìí ọ̀tà pẹ̀lú tẹ̀sílẹ̀ ìbẹ̀lẹ̀ rí wà tẹ̀mọ̀ pàwọn náà láti ṣe gbà lọ́dọ̀ yìí kó ló tó sànù wa pẹ̀lú nǹkan tá a mọ̀ yìí àti ní rí kótó ọ̀rọ̀ ká gbẹ ilẹ̀ fún yín ká ní kẹ́ wọ́ bẹ̀ tẹ̀ sórí rí káwọ̀ sórí kájọ wà jẹ́nà ẹ̀rí pé màmá ìwà ahọ́nsẹ̀ fi ń bá wọn sọ. wọ́n ní mọ̀mọ́ àwọn kú àmọ́ ń kọ̀ láti wọ́n kù wọ́n lọ ṣọ́ọ̀ṣì. ṣọ́ọ̀ṣì tí wọ́n lọ wọ́n láwọn lọ ṣàdúrà fún ìṣọ́ àti ààbò fáwọn ọmọ àwọn. màmá yín wọn ò ní ìgbàgbọ́ nínú ṣọ́ọ̀ṣì ni wọ́n lọ ṣọ́ọ̀ṣì. wọ́n ní ìgbàgbọ́ náà ibi tí wọ́n gbà pàdé àti gbà màmá yín èsè mùsùlùmí wọ́n sì kú lórí ní èsè Islam àti tí ẹ bá mọ̀ pé láàrin ìgbà tán kò ń ṣọ́ọ̀ṣì nígbà tí wọ́n kú wọ́n padà sẹ́sìn tese àìjẹ́ eje wọ́n kú ní kèfèrí ni ri ni àdéhùn anábì sallallahu alaihi ena inna leyin amale re amale 'amali ahli al-jannah hatta ma yakunu baynahu wa baynaha illa dira' فيسبق عليه الكتاب فيعمل بعمل أهل النار فيدخلها dájúdájú ààyè nínú ẹni tí ọmọ ẹsẹ tí ọmọ àlùjẹnà tó ju ajẹ pé ń tọ́jú ẹkù láàrin rẹ̀ sálùjẹnà ojú ìgbọ̀n wọn kàn lọ àkọ́lé ọba gbàwájú ma lọ ní ọba ṣiṣẹ́ ọmọ aná ní ọba padà wọná torí ẹ̀ ó yẹ kí a máa báwọn òbí wa sọ̀rọ̀ òdodo pẹ̀lú ahọ́ntọ́lẹ̀ lóòótọ́ àwọn wọn bí wa ṣùgbọ́n wọn náà dún àwọn lọ́gbà torí pé gbogbo òbí tó bá bí ma wọn mọ̀ sàdó àkọ́mọ́ jù lọ nínú gbogbo nǹkan kọ́mọ́ jù wa kọ́dà náà bọ́ yẹ̀sùn kọ́mọ́ jù wa lọ kọ́mọ́ sọ̀lá yẹn dá àmà fún wa nítorí pé ara àǹfààní bíbí ta bí ọmọ nù tó ká máa ṣàlàyé òdodo fáwọn òbí wa a kì í ṣe islam ká tún ṣe nǹkan míì pẹ̀lú ẹ̀ àfi kí nǹkan míì kọ́ gba islam sọ islam kì í bá nǹkan míì sọ̀rọ̀ lọ́dọ̀ yẹn ẹni tó lọ ṣọ́ọ̀ṣì tó lọ ṣàdúrà ní ṣọ́ọ̀ṣì kò sí islam nítorí pé ó gbàgbọ́ pẹ̀ àdúrà ló gbà ní islam islam kì í sọ̀nà fún un bọ́yá ó ṣe é ṣe kọ́jọ́ pé rú màmá ẹ̀ wọ́n ń ṣe mùsùlùmí tẹ́lẹ̀ náà ọkọ tí wọ́n ní lójú kọ́ máa ṣe fúlà ó sì ṣe ṣe kọjọ́ pọ́pọ́ wọn ti kú ọ̀pọ̀lọpọ̀ rú àwọn obìnrin báyìí tọkọ wọn bá pọ́n tó máa padà sẹ́sẹ̀ àárọ̀ ìrú ẹ̀ ló ti jẹ́ ike olúwa kò fún kíkọ́ fẹ́ ẹlẹ́sìn kìrìsìtẹ́nì àbí Yàhúdì kò fún lọ́lá lórí kíkọ́ fẹ́ mùsùlùmá o kò kíkọ́ fẹ́ Nasraniya àbí Yàhúdì yàpọ̀ lọ́lá ju mùsùlùmá lọ ó lóun gbà kọ́ fẹ́ wọn ìwọ́n kọ́ fẹ́ mùsùlùmí lọ́lọ́lá jù torí ti mùsùlùmí tàbí wẹ́n tí èsè mùsùlùmí. tó bá ti mọ̀ yín pé tí wọ́n bá ti fẹ́ yẹ̀hùdíyà nínú sọ̀ràníyà wọ́n gba sẹ́ni mọ́ lọ́wọ́ lójú pé omi tukọ̀ lọ́sọ̀ gbogbo ọmọdé kan yó lọ́sọ̀ wọn náà di kiri yó ọbẹ̀ tà lọ fẹ́ mùsùlùmí rẹ̀ ẹlẹ́yìn jẹ́ bó tètè jẹ́ mọ̀mọ́ yín kò sí náà jẹ́ màsàdúà wọ́n ní ẹni tó jẹ́ pé ilé oúnjẹ ń wò lọ́lọ́ títí tó fi kú táwọn ṣàdúrà bákan méjì ẹni tó lọ sílẹ̀ ń yẹn wò àmọ́ tó ṣe pé gbogbo ń tán sọ fún gbígbàgbọ́ ló ń gbàgbọ́ onítàn ti di kèfèrí kọ̀lẹ́tọ̀ sí kẹ̀ ṣàdúrà kọ̀lẹ́tọ̀ sí kẹ̀ ṣàdúrà ẹni tó ṣe ń lọ sọ́dọ̀ àwọn ọ̀gbà wọn gbọ́ lọ́kàn máa pàdánù sọ láti ogójì ọjọ́ ní gbogbo ìgbà tó bá ti lọ ọ̀dọ̀ wọn kọ̀yọ́kùrùn nínú Islam ṣùgbọ́n ẹni òfò tí ń ṣòfò sọ láti lójoojúmọ́ yìí mọ́mọ́ tí àbí bàbá níta ẹni ó kù yìí ẹni máa ń lọ sọ́dọ̀ níyàwó kò yé lọ tó fi kú kọ̀gbà wọn gbọ́ ní lọ tó fi kú à ní tó súnmọ́ ní kọ́gbà wọn gbọ́ àwọn sì ni ẹni tó sọ̀rọ̀ tó jò ń kù ẹ wá ní kọ́ọ̀tù tọ́ bí bàbá yín màmá yín ṣe ń dáta kò sínú ẹni tẹ́ sàdúrà lẹ́yìn ìjọba tó jẹ́ wọ́n ní kéèyàn bá ti wá sọ̀kan nínú àwọn nǹkan wọ̀nyí tó fẹ́ túbá kéèyàn ó tún wẹ̀ padà sínú ẹ̀sìn ẹnitọ́ wa ti ṣe nǹkan kan nù nǹkan yìí tọ́fẹ́ tu wa pàápàá ẹni tó ṣẹbọ ẹni tó ṣẹbọ sí Allah yóò tún wẹ̀ padà yóò wí gbọ́dọ̀ ṣàhádà yóò padà sí nẹ́tìlá àwọn yòókù yẹn tó bá ṣe ó ti tó pọ̀ sọ pé amantu billah islam rẹ kó sì dọ̀tun amantu billah islam rẹ dọ̀tun ṣùgbọ́n ẹni tó bá ṣẹbọ nínú gbogbo nǹkan yìí yóò tún wẹ̀ padà sí nẹ́tìlá wọn náà wọn lo hijab alhamdulillah ṣùgbọ́n pọ̀ táwọn kọ́ ní yunifásitì ó ní ṣe pẹ̀lú nọ́ọ̀kùn aṣọ sọ́ọ̀tì ní káwọn máa wọ̀ aṣọ mọ́ndéyì ṣòbó làwọn ti fẹ́ ṣe. tó ẹ̀yin náà mọ̀ pé kìí ṣe nítorí pé wọ́n fẹ́ kẹ́kọ̀ọ́ ìgbàláyè wá wà kátàkù fún Allah kò sí ìgbàláyè lẹ̀ pápá jùlọ ẹ̀kọ́ tó sọ pé fẹ́ kọ́ ni tí wọ́n náà fẹ́ kọ́ nítorí Islam àwọn fẹ́ kọ́ nítorí owó nítorí pọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tó ń kọ́ mẹ́sìn àwọn tẹ́ ń kọ́ nọ́ọ̀sìn àwọn lè máa sọ pé àwọn mùsùlùmí kéré ní fíọ́ọ̀gì yẹn láti jẹ́ kí àti máa ń gbọ́rọ̀ àìmọye sẹ́ẹ̀ làwọn ọmọ tó ti jáde tẹ́ jáde ní medical doctor oríṣiríṣi specialization tẹ́ jáde ní nọ́ọ̀sìn lọ́tọ̀ọ̀tọ̀ yunifásitì ààrò orí pàǹtà ń ṣe fáwọn mùsùlùmí náà ẹlẹ́nkọ́ nítorí Islam àìmọye wàhálà lẹ fún wa táǹbà yín dá sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìṣòro táǹfojú táǹfojú wí ní ọ̀pọ̀lọpọ̀ ṣòro nítorí kẹ́kọ̀ọ́ yẹn lè bá rọrùn fún yín káwọn olùkọ́ tán gbégi dínà kẹ́ máa múra bí Islam ti ṣe wí káwọn náà lè mọ àwọn ara wọn ṣùgbọ́n ìlẹ̀ mújàkulẹ̀ bá lọ́pọ̀lọpọ̀ ẹ̀yin náà ń jáde ní sùúrù àárín tẹ̀sí fún Islam àárín tẹ̀sí fún mùsùlùmí ni wọ́n wọ́n wọ́n bẹ̀rẹ̀ sẹ́ ní abúlé wa yìí ó ti lọ lu òkè àbí ẹ̀kọ́ owó lẹ̀ wá ẹni tẹ́ fẹ́ máa lò lẹ́yìn náà wá ṣùgbọ́n táwọn yìí ti ṣe bàtà ẹ̀ lè máa lò wá bà torí ẹ̀ tẹ́ bá sìn sí àfẹ́sìn Islam àwọn òsì ọ̀rọ̀ yín níbẹ̀ tó ọ̀pọ̀lọpọ̀ yín ẹ̀yin náà wà sìn sí àfún Islam ẹ̀ wà sìn sí àfún Islam torí ìdí eléyìí ẹ̀ rí pé gbogbo àwọn ẹ̀kọ́ yìí nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn òwòkọ́dọ̀ òyìnbó làwọn ti gbà lóyìnbó ṣe ń ṣe nígbà tó gbé wa làwọn ń fẹ́kọ́ sẹ́kù òyìnbó lọ òyìnbó sẹ́kù lórílẹ̀‐èdè wa àti ìlómìnira tó pé kúrò lọ́wọ́ ìmúnisìn òyìnbó iná ló túmọ̀ sí pé tí ọba ti sọ òyìnbó wọ́n máa wò pọ̀ lájú adúrú rẹ̀ gbóyìnbó àwọn èdè àjẹ́nà ni àbẹ́rẹ́ màbẹ́ tó torí òyìnbó mú wa sùn gidigidi náà lọ́pàá ló ti jẹ́ pé wọ́n ní ìsìn pé bọ́mọ rẹ̀ sọ Yorùbá lé gbogbo sẹ́yìn ọmọdé subhanallah ògbórúkọ gbèdè ẹlòmí amúsílẹ wa gbọ kàtì ẹfájáde ọmọ tí ò ní gbèdè tiẹ gbogbo ẹ̀tọ́ bá ń bá tuntun yẹn tó lè rí sẹ́ni ara àwọn tó mọ̀ òtórí wọ́n fẹ́ fà ya tí wọ́n rí sẹ́. torí ẹ̀ fọ́nmọ́ kún mọ́ wọn sẹ́ni bóyá ìdókè tàwọn sísẹ́mù yẹn lẹ̀ lọ́sẹ̀kù wọn lè takò nítorí pé atẹ́gùn tó yìnbó bá ń fẹ́ sí fèrè níbi ìlú ti ń jáde sẹ́nà tó sọ máa ń wọ hijab tẹ́sí kan lọ́sùn wọn ò ní máa fẹ́rẹ́ gùn yàn bẹ́ẹ̀ ni àlẹ́ ẹ̀kọ́ wọn ò ní mọ mí fàdálà rẹ̀ lára torí ẹ̀ náà ṣe jẹ́ anti-Islam tòun tí a sì ṣe ṣe náà wọ́n ṣe pípọ́sìlì ní pé ibó ìbò ló mú wa òyìnbó yìí ló sì mẹ́sìn ọmọlẹ́yìn fọ́ọ̀lù wa tó àwọn táwọn jọ ọmọ lẹ́yìn Pọ́ọ̀lù nìkan lọ́yẹ káwọn ọmọ kọ̀ torí rẹ̀ wọ́n wàá máa ṣe àti súnmi fáwọn ọmọ mùsùlùmí ìyàgbọ́dọ̀ múra báyìí ìyàgbọ́dọ̀ múra báyìí tí ìsìláàmù ti yàn gbà tẹ́lẹ̀ bá ti ìkórìíra mẹ́sẹ̀ ṣe sí yín tẹ̀sí pẹ̀kọ́ yẹn torí a ah, àfẹ́kẹ́ pa ẹ̀yin ọmọ táwọn láyà ni lójú wọn bẹ́ẹ̀ ti lágbára mọ́ ẹ máa múra tọmọlúwàbí eléyìí tí ò ní tábùkù yín tẹ́lẹ̀ tó fi dórí ọkùnrin tọkùnrin bá ń kọ́ mẹ́sìn wọ́n lè ní kọ́ lọ fárùn gbàdà ẹ̀gbọ́n ya ọmọ ló ti fi gbẹ́rù kéèsì yẹn wá. ìgbẹ́jọ́rí sẹ́mi pé ń gbàyàn kò ní jẹ́ kó rálá rẹ̀ dáadáa. yẹ́rù ti jẹ́ pé òrùngbò ní jẹ́ kí sọ́jà náà mọ̀ máa ta bẹ́ẹ̀ ni àwọn ẹ̀kọ́ èrò gbẹ ní England fún mọ sọ́jà dárùn gbàsí ọlọ́pàá dárùn gbàsí ẹ̀yin tí ẹ̀yin ẹ fẹ́ jọ wọn ẹ̀yin alájọ dídú làárẹ. ọjọ́ náà ló ṣe jẹ́ ọlọ́run ọmọ àwọn ṣe yahoo yahoo àwọn ajẹ́ni tí ń takò wọn lórí ìwà burúkú yìí ọmọ wa sálé títí wọn bá padà dé bò ní káwọn àkọ́kọ́ dandan lórí wa pé ká kọ ìwà bàjẹ́ tábà lè pé yàn ń hùwà bàjẹ́ tábà lè fọwọ́ kọ̀ alẹ́bìnrin tábà lè fọwọ́ kọ̀ káfọ̀rọ̀ ẹnu kọ̀ tábà fọ̀rọ̀ ẹnu kọ̀ káfọ̀kàn kọ̀ ọkọ̀kan kọ ìgbàjẹ́ lèyí tó lẹ́jọ́ ní ìgbàgbọ́. tí wọ́n bá dágun lásán ni tí ń ṣèbàjẹ́ tèmi náà dágun lásán àwùjọ gbàjẹ́ gan yọ gbàjẹ́ ju bẹ́ẹ̀ ṣe ń rí yìí lọ. ọlá pé ìwọ ò rí kọ́ gbẹ́ni lọ tọ́hún náà ò rí kọ́ dákẹ́ làwùjọ ti dá débi tó dá dé lónìí. yàwó yàwó ò sínú sẹ́ ó lé ní ó lé ní ẹ̀tẹ̀jẹ́ ìdọ́gbọ́gbọ́wó lọ́wọ́ èèyàn islam ọ̀farama islam gba ká ṣiṣẹ́ ẹ̀kọ́jú máa ń tẹ ẹ̀bẹ̀ ọ̀la ọba yẹn fà lùbáríkà ṣiṣẹ́ yìí àmọ́ kó àwọn àṣẹ yahoo yahoo wípé owó táwọn òyìnbó ti jẹ àwọn baba ńlá sani baba ńlá rẹ tó òyìnbó jẹ lówó ewu náà baba ńlá rẹ ó lè torí ẹ ọmọ yẹn wá ń ṣe yahoo ọmọ ara mọ́tò fún inú yẹn ń dùn ọmọ ṣàgbàfọ̀ ń pàtó wáyé ẹrójú olè ẹ̀ pariwo ọdájú kó lè lẹ́yìn náà torí pé tílẹ̀ bá dẹ́ ìjà lè wọ́n á dé ẹgbẹ́ kan lẹ̀ wọ́n ní association of yahoo yahoo mothers màmá náà bá tún wọ̀dọ̀ gba káàdì tẹ̀ tó màmá burúkú nìyẹn màmá burúkú nìyẹn ọmọ rẹ̀ ń jalè ń tún wẹgbẹ́ àwọn ẹ̀yẹ́ òye torí di eléyìí ẹ ká ká ká gbógun ti wà bàjẹ́. láwọn orílẹ̀-èdè tó súnmọ́ wá bì bí republic of benin níbì ọ̀kan náà àwọn ọmọ abẹ tó wá kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wa ń sọ fún mi ó ní ẹnikẹ́ni tíjọba wọn bá mú ń ṣe yahoo yahoo gbàgbé kọ́ wáyé rí wọ́n mú wọn ní sílẹ̀ láéláé torí pé àwọn kà fún kí wọ́n bo oko orílẹ̀-èdè àwọn jẹ́ ni kọ́ wa bá ti nàìjíríà náà débi ihin ó kan. ó rojú tí wọ́n fi máa wọ̀ ọ́ nígbà tí gbogbo wa ni yahoo yahoo lè. adélé máa pààyàn lẹ́kún káwọn fẹ́ fi rẹ́ǹ a sì fowó ẹkún rẹ̀ ìsìláàmù ọ̀faramọ́ wà burúkú. ìlú ẹ̀fẹ́ ṣe kọ́ fáwọn ọmọ yín tó dá lẹ́kọ̀ọ́ kíkọ̀ tẹ pọ̀ ọ̀nà tó dá lẹ́gbà kọ́. ṣùgbọ́n a ò ní kí ọmọ yìí ọmọ kọ́mọ kan wá lé fún ẹkùn pàjẹ́ o. ìbéèrè kọ̀ọ̀kan tó lè bá àgbà yípadà ni ẹ gbọ́dọ̀ kọ́ńkọ̀ tọmọ òfin wá di ipò tó wá lọ yàyàkúyà tóbi èyí ẹ̀fẹ́ gbà lọ́wọ́ rẹ lọ. èyí tó pọ̀lọpọ̀ tó ṣe gbogbo ẹni tó fẹ́ kọ́ nǹkan fún yẹn náà lọ́mọ àkọ́. torí pé nǹkan ti ń ṣe ó burú lójú wọn twenty five percent ìgbà tí wọn fẹ́ kọ́ fún ó gbé dé seventy five tó ṣàtúnṣe ni ó ṣàtúnṣe. ẹ ní torí pé mi ò bí ma fẹ́ lọ yàdá wọ́n ní kó ọ̀pá yahoo yahoo ti ọ̀pá tí àbí ọ̀wá ọmọ sàlẹ̀ èmi ló bí ọ mo ní kó tí ọ̀pá tí ọya ẹ bá wà náà sínú tray wọ́n wà náà sínú tray ẹ gbé lọ́mọ lọ́wọ́ ọmọ máa bẹ àlọ́ kó wọ́n jáde àbọ̀ yìí tún ní roma ọmọ wí ọ̀nà wo ni ọmọ yìí ẹ mọ̀rọ̀ ẹgbẹ́ yẹn kẹ́ ẹ ṣe ni kíkẹ́ bá sọ̀rọ̀ àwọn áfíríkà ti le jù àti le jù àmọ́ máa tọ́kọ́ mọ́ gbọ́rọ̀ torí pé ọwọ́ táwọn ò ti mú ọmọ ọwọ́ tó mọ́ òtútù yàyàkuyà ni ọmọ mi sọ yàpá mi o ọ̀nà tán gbà báwí lójú kọ́ yàpá mi tó bẹ̀ kí ló dé táà ní kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn ẹ̀yà míì gbogbo àwọn funfun tẹ́ rí yìí àwọn èèyàn mú ọmọ pẹ̀lú owó ìdílé burúkú bá wọ́n máa ń bọ́ ọmọ sọ̀rọ̀ ni tọmọ bá ti tó ti ń gbọ́rọ̀ ti ṣe làákà ìpínjàmbá sọ ẹ sọ́dọ̀ rẹ yín ẹ má fojú pọ́nmọ́ àmì yín wọ́ ọ̀rẹ́ tá a bá fẹ́ gba burú lọ́dọ̀ rẹ̀ á ní pẹ́ gba jáde á sì ní yàgbá ọ̀rọ̀ lábàásọ ẹ sọmọdọ̀ rẹ yín ẹ ti àwọn àkàwé oríṣiríṣi hàn ẹ má sì lọ síbi ní tí èèyàn máa ń ṣe báyìí tí máa ń ṣe báyìí tí ń tọ́ da ni ìdí abájọ tí ò fi da ọ̀dà ìdí abájọ tó fi da ẹ̀yin go straight to the point ẹ máa bọ́rọ̀ lọ ẹ máa bọ́rọ̀ lọ ẹ máa bọ́rọ̀ lọ nígbà tí ẹ bá láàn lórí pọ́ǹtì wàhálà ọwọ́ kan lọ́mọ òfìlẹ̀ wọ́n wàá mọ̀ pé fẹ́ràn gan ẹ sì fẹ́ kọ́ bàjẹ́ fún un ìgbà táwọn sọ ni pé láyé olúgbọ́n kọ́ bàjẹ́ láyé àrẹ sáwọ́ ọ̀bàjẹ́ láyé ọ̀wọ́ àgbọ̀ àgbà ọ̀bàjẹ́ èmi pàṣẹ lórí ìdè lọ́gbà. ìkòkò mi jẹun tó tún bá fún mi kan àdúrà ẹ̀kọ́ wàhálà. Akàdàlérú adágbóru gbogbo ìran aṣọ pé ó ti léjì olóò léjì o ó léjì lóòótọ́ dàrí. Ẹ wá ní kíni ká ẹ ti tọ́ ọmọ bá dé. Ẹ fà mọ́ra nì. Ẹ tẹ̀wọ́ bá nì torí kẹ́yìn gan kẹ́bà sòótọ́ láti jọ́tọ́ máa ti sa ìgbádùn òdodo ọ̀rọ̀ ni tẹ́bà ronú lórí ọmọ rẹ sọ ah subhanallah bóun ni ọba ti dá tó tọ́ ma ìbá wà tó ńdọ́tọ́ bá jẹ́ kọ̀kọ́ dúpẹ́ fún Allah ẹ máa ti tà á jù ẹ máa bẹ Allah ya Rabbi bá ń dá padà dá padà láàyè ni o wọ́n dá padà lókù tí bá ń gbà wá burúkú ọwọ́ rẹ̀ tó bá sì dé tí wọ́n bá bá sọ̀rọ̀ yàrá jọgbọ́jọgbà níjọ́ pé yín nù láti bí ẹ tẹ́wọ́ gbà ẹ tí ó ń jẹ eléyìí tó jẹ́ pé kò jẹ́ irú ẹ̀rí lẹ́yìn ẹ ti gbà lálejò kí ló dé dáàbì mi tẹ̀ náwó báyìí à á ń tí ọkọ àbọ̀ ni kò àtijọ́ mẹ́ta tó ibẹ̀ lẹ́tì àwọn bá ń gbọ́ bọ́ọ̀lù ìrìnàjò yín láti jẹ́ ẹjẹ́ àgbọ̀ tó onáwó pé ah ọ̀rọ̀ pọ̀ mọ́ ọkè já parí sọ láti lè ṣá tó ẹ̀rọ ni kọ́mọ fún eré kọ́mọ fún eré kọ́mọ fún eré ìgbẹ̀nìyà rẹ̀ ó ti wá bútẹ́ bútẹ́ ọmọ yìí ah má pa mí má pa mí gbogbo ń bẹ tó rí táà ń tó fún ọ yé ti pé ni wọ́n á dùn tó díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ó ti wá ká ní fún torí pé kọ ọmọ ọ̀ka òbí kún lọ́mọ ń sá ọmọ ti kà á fún pé òbí fẹ́ ṣe mí léṣe yóò bá tèmi jẹ́ lójú ọ̀sá lẹ́sẹ̀ yìí bá ti wájú ọmọ rírì yín kò ní ta ẹ máa bá a sọ̀rọ̀ ẹ má lù ẹ sì má gbé lọ́wọ́ ẹ fi àkàkà ẹ má sọ ẹni tí ọba yín lù ọ̀rọ̀ ní kẹ́ bá a sọ pẹ̀lú àdúrà ọ̀rọ̀ pẹ̀lú àdúrà ọ̀rọ̀ pẹ̀lú àdúrà ọlọ́ọ̀dẹ yóò sì bá a sún wọn sí. wọ́n ní mùsùlùmí làwọn máa ṣe àwọn náà wà ní kíláàsì ọmọ bọ́ bá ń sọ ọdún gbólóńtà bá ń sọ ọdún ọ̀sà gbogbo ẹ̀ náà ni wọ́n máa bá wọn ṣe ẹ fi yé wọn kó wọ́n ti fóònù Islam gbogbo ẹnikẹ́ni tí máa ti ń bá pèsè rí sọdún rẹ̀ tí ń bá pèsè rí sẹ́bọ̀ rẹ̀ tí ń bá pèsè rí sóòtà rẹ̀ kí ló ti sẹ́kù ní Islam ó ti ń kàtà sẹ́kù. wọ́n lọ bá wọn ti kíní kan nídìí òrò ìwọ ọmọ mùsùlùmí kí lọ wá níbẹ̀ tẹ́sí máa ń ké láwọn wọ́n máa ń sọ̀rọ̀ débi hin wọ́n kà tẹ̀tẹ̀ wọ́n lè fi wọ́n sọ̀rọ̀ tẹ̀tẹ̀ ọ̀dà àti sàǹtọ́ pa wọ́n fẹ́ gbalẹ̀ lọ òun ti jáde ẹlòmíì jẹ́ lọ gbóúnjẹ rẹ̀ ló túlẹ̀ wọ́n máa mùsùlùmí la bá ń bẹ̀ tí wọ́n lọ ń bá wọn ṣe nígbà tí wọ́n wú ẹ̀kú eégún kàbírù ló gbèrú kàbírù báwò ṣèwà àná lọ ẹjọ́ àpò ìsìlámù náà dáa ìsìlámù mùnáfìkì ẹ̀rọ tó o bá fẹ́ jáde ìmáàmù yìí ni ọkọ̀ tàbí àbúrò ìmáàmù yìí ni ọkọ̀ túrè tó ń mú ike tó ní gbogbo lẹ́sìn àwọn òbílà fún gbogbo ti fẹ́ jẹ́ torí di ẹlẹ́yìn má bá wọn ṣe tó bá bá wọn ṣe lọ́wọ́ tó kú òní ìgbà láwọn ní ìrọ̀ bá àmà kan sámà kọjá yá di ẹgbẹ̀rún ìrọ̀ lásán ẹlẹ́yìn ìjẹ́bù tuntun jẹ́ wọn làwọn táwọn ọdítọ̀ làwọn náà lè máa bá àwọn báńkì ọdítì àkáùntì àràrà ọ̀ wọ́n bá wọn ṣe nítorí pé olúwa ni wa ta'awanu 'ala al-birri wat-taqwa wa la ta'awanu 'ala al-ithmi wal-'udwan ẹ máa rara yín lọ lórí ẹ̀ṣẹ̀ orí dáadáa ní kẹ́ ẹ máa rara yín lọ́wọ́ tó bá yẹ pé iṣẹ́ ọ́dìsì tán àfi ti báńkì ló kù látẹ̀mẹ̀sì olùẹlẹ́dàá wa ìyẹn ti nǹkan lẹ̀ nítorí ẹ̀ àti kó fi èso lóore jù kó fi kó fi gbà wọ́n lọ fún lẹ́yìn rẹ̀ wọ́n ní kí ìmáàmù bá tàbí tó forí kalẹ̀ lẹ́ẹ̀kan nínú rákà kan ó ti wá dìbò àwọn gbọ́ pé àwọn àgbọ̀dọ̀ tẹ̀lé bẹ́ẹ̀ ni àgbọ̀dọ̀ tẹ̀lé nínú àtúnṣe tọ́ba tè ṣùgbọ́n bí tẹ̀lé ìfọ̀ ìmáàmù forí kalẹ̀ lẹ́ẹ̀kan ẹ̀ẹ̀mejì lọ́yẹ̀ kó forí kalẹ̀ ó ti wá dìde subhanallah subhanallah ọ̀padà ẹ̀tẹ̀lé rákà èyí tí ò ti forí kalẹ̀ lẹ́ẹ̀mejì ń bàjẹ́ tó ń bá parí sọ̀láàtì lérò tiẹ̀ tọ́fẹ́ máa ṣe sùjúdù sáà ẹ sọ pé sọ́wọ́ hàn lọ́ ó túmọ̀ sí pé yóò fi rákà kan fún bí tẹ̀lé ìkọ́ ẹ̀ tẹ̀lé gbogbo yẹn gbà pé rákà kan yẹn kọ́ ó ti bàjẹ́ ẹlẹ́yin ìjẹba ìbéèrè ti parí ẹgbẹ́ ìbéèrè kan ṣe nípa pé tí a bá wo àkọlé ìdánilẹ́kọ̀ọ́ wa lónìí ọjà lórí ní máa gba ìsìlámù fẹ́. láti rí i pé tí ò bá jẹ́ ìdọ́gọ́rùn tí àwa dá wà ní ìkàlẹ̀ náà láti mà ike gbogbo tí máa ba ní ìsìlámù jẹ́ nǹkan tó dún ọ̀ràn àyàn tó ká dínà sí nǹkan tó dún ọ̀ràn àyàn ká takùn yóò jẹ́ ìdá àdán máa kí ló dé tóbi jẹ́ pé ńgbà tá a fẹ́ ṣe irú ìdánilẹ́kọ̀ọ́ yìí àwa ti mà wípé ọ̀dà ọbẹ̀ nínú àwọn àlù tó ṣe wípé ọ̀pọ̀lọpọ̀ lórúkọ báwọn ń ṣe Islam wọ́n lè máa ṣe nǹkan míì mà kámẹ́sẹ̀ sì sọ àwọn ọ̀sẹ̀ bọ́ tó tún wà ṣé àwọn ògbèrò wípé ó wù wá bẹ́ni tí ń ṣàgbà ó padà ni. Sáàbẹ̀rù wípé bẹ́ni tí ń ṣẹbọ tó na ọmọ kú lórí ẹbọ ó kú lórí Islam tó na ọwọ́ ìṣẹ̀lẹ̀ ni. Gbogbo wa jẹ́ pé àyè àhámá àyè ibi tó ṣe wípé àwa àwa tá a wà ń bì lánà pàǹsọ̀rọ̀ ìlà tí wọ́n ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ yìí ọjọ́ ìpàkíyèsí tó lágbára tó sì nítumọ̀ ìpàkíyèsí tó lágbára tó sì nítumọ̀ àwọn ẹni tí ọ̀rọ̀ sì bá wí insha Allah wọ́n ṣàtúnṣe lọ́jọ́ mi abẹ́rẹ́ ṣe wọ́n láwọn ṣe lọ́jọ́ mi nítorí pé lódodo nínú nǹkan tí ó bu àwọn mùsùlùmí kù náà ni pé wọ́n ṣe ìdánilẹ́kọ̀ọ́ wọn fẹ́ẹ́ kọ̀rọ̀ òdodo àmọ́ ní kọ̀rọ̀ ni wọ́n ti máa ṣe ó dàbí ìgbà tí ẹ̀ máa polongo Islam fẹ́ni tí èsì mùsùlùmí àbí kò wù yín káwọn gba islam bí kò wù yín kẹ́ni tí ń ṣẹbọ pẹbọ tu bí kò wù yín káwọn náà máa ṣe tawhid ni bí kò wù yín káwọn náà bẹ lórí islam òdodo ni ọ̀dájú wípé àwọn ẹni tí ọ̀rọ̀ dáwó àwọn náà ti nífura pẹ̀lú àṣẹ Allah wọn ṣàtúnṣe eléyìí tí wọ́n ṣe lónìí kápá fún pé ìlọsíwájú lọ́nà ẹni tó ti ṣe léyìí yóò tún ṣe ètò jù bẹ́ẹ̀ lọ insha Allah nítorí pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ibi tí wọ́n pè tá a ti ṣe ìdánilẹ́kọ̀ọ́ rí ọ̀há Dubai ọ̀há Dubai tó ń gbà wọ́n ti wá pè fún ìdánilẹ́kọ̀ọ́ ń bẹ́ẹ̀ nù bá wúté nìkan ṣe fún wa ẹ gbọ́dọ̀ ṣe ìdánilẹ́kọ̀ọ́ àyàfi ní open space ní ti wọ́n sọ fún wa gbàtí padà sọ pé họ́ọ̀lù làwọn gbà pọ̀ láti fẹ́ sí i torí pé tẹ bá ṣe ìdánilẹ́kọ̀ọ́ ní open space àwọn ẹ̀rọ eléyìí tí ọjọ́ gbòǹgbò yóò mọ̀ gbé ń tẹ̀sán lọ bẹ́ni fẹ́ẹ̀kì àwọn náà wà nígbà tí wọ́n bá gbọ́ ẹ̀yin ọ̀mẹ́ni tí ọ̀rọ̀ yẹn kùn sí ọ̀pọ̀lọpọ̀ lè ti torí rẹ̀ gba Islam ọ̀pọ̀lọpọ̀ lè ti torí rẹ̀ ọ̀pá àṣìṣe tí ń ṣèṣì títí láéláé ṣùgbọ́n wọ́n sọ pé họ́ọ̀lù làwọn gbà náà lẹ́sìn ti gbọ́ ọ̀sẹ̀ ìdàjà ìdán ní àhàlẹ̀ ha ọ̀kan nínú àwọn ènìyàn ní lọ́tà àwọn náà ni wọ́n ti padà tó pàkíyèsí yìí ìṣàlọ ọjà mi lójú pé tó bá ti jọ́ tí olúwa bá kọ́ páàkì wa kò ní jẹ́nu àyè tí ó dí báyìí láti ṣe yóò jẹ́ open space ọlọ́run gbàdúrà ọlọ́run gbàdúrà gbogbo wa yóò sì ràn gbogbo wa lọ́wọ́. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب Àwọn ọ̀pọ̀ fún wa ọ̀wọ́ ìyàwó ní àwọn ìgbà ìṣẹ̀lẹ̀ tí wọ́n kò lè nígbà gbogbo wọ́n máa ń fún tó pẹ̀ ẹ̀bàrá àti ìyàwó tó mú ẹ̀kùnkú ẹ̀ṣẹ̀. Àwọn ọ̀pọ̀ ẹ̀ṣẹ̀